pé anybody tí ò bá mọ sọ́rọ̀ ànábí ṣètọ́nù lè claim ẹnìkan lè yọ sí ọlójú ojú ní èmi lànábí bọ̀ tó bá jẹ́ ànábí gangan kí ṣètọ́nù wá gbé sọ́rọ̀ yẹn kó máa já ànábí ọlọ́run ànábí kò lè gbé ọkọ̀ mi wọ̀ pé ìdárọ̀ ahù fi sùúrọ̀ tì pé ká tó ànábí náà ló sẹ́ pé àwọn máa bára mi ṣe rí òun náà níbi náà ṣúbí ó kèmù wípé tẹ́bà ti láàrin wíwá lẹ́bìnà àníhùn tí sùrọ̀tì èèyàn lè kèmù wà bọ́ lójú oorun ṣètọ́nù gan lè ṣe pé kó sọ pé èmi lànàbì àdíṣò sọ pé ṣètọ́nù lè sẹ́yìn àmọ́ fọ́tọ́ ànàbì gẹ́gẹ́ bá nàbì ṣe rí gẹ́gẹ́ fọ́ àpé ṣètọ́nù yóò wá gbá sọ yẹn wọ̀ kò lè gbé wọ̀ tó bá ti lè pé fọ́tọ́ ànàbì gẹ́gẹ́ ọ̀sá lè gbá wadé inú tó bá fẹ́ wí kò gbọ́dọ̀ kọjá alìkìtàbù ọ̀sùn àti tó fẹ́ nǹkan ló bá dánù ọlọ́wàlá náà so ní question ok ẹ̀hẹ́n ní question pé só yẹ kí mùsùlùmí pẹ̀lú hójà kí wọ́n lè yẹn ti pẹ́ lórí oyè kan láwọn adìkú ó wà complex dẹ̀ Islam sọpọ́ọ̀tì pé ká ṣe pé ká dà lóru pé torí ọ̀rọ̀ ìjọba sẹ́mọ́ tó fà á ó ní pé Islam ò ka ìjọba yìí ṣe góòlù míìsì lásán ni nínú Islam ẹ gbọ́ òyìnbó sọ di góòlù sẹ́yìn pé ìsìlámù ẹ̀sìn tó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí ẹ̀ ní ẹ̀sìn pé ìsìn tẹ́bá owó tà ná láti fi yàn àwọn olórí gan ó ti pọ̀ jù kí là ń ṣe INEC ẹfún nìkan billion káfí kọ̀ǹdọ́tẹ̀ lẹ́sẹ̀ kí lẹ́ tó bá àwọn sí wa lákòókà jẹun pé èmi ò jẹ tí wọn ò jẹ ìwọ náà jẹ wọn mélòó ló ẹ bá pèjì kí lọ́wọ́ jáde so àti débi ipò olórí ò tóbi tó bẹ́ inú Islam dáfẹ́ mọ́ ọ̀pá ń jà sí táàkùn máa kan sọ pé why don't you pay okay ṣé wọ́n ní bó ti lè ṣe fún advice. it doesn't have to be you ẹgbọ́n wọ́n òkèmí òmí bóò ní ìrìnpé tí wọ́n bá gbé gbóbẹ̀ tí wọ́n bá gbóbẹ̀ sẹ́mọ̀ láìkáàdì wọ̀n ìrìnpé ìrìnwọ́n náà àbí ti báwọn tó wà lùlọ olóòlò in tó bá rùkú ẹ̀kan ṣe ìyẹn advice rẹ̀ ẹ̀hẹ́n so disposition Islam ò sí pé báyá pé ọ̀nà tá a ti lè correct ìgbìnà kan pé kájukú torí pé kò lè tó bá but ẹ bá wá dikú tán tó wá ṣe pé nísà àwọn tán àdínkù tí wá padà wá gbàjọba àwọn ni wọ́n wà in control láti lè protect lives àwọn èèyàn àti property wọn àtẹ̀mí wọn kán má fi pààyàn Islam wà nítorí ìdàpọ̀ ìfi wọ́n lẹ̀ not necessarily because wọ́n sọ pé bẹ́ẹ̀ wọ́n right àbí wọ́n wrong ṣe but láti bá wọn jà padà ní ìfúnpá ní ṣe àwọn innocent lives náà lẹ́fọ̀ padà fún yín ní ìsìnbá ìkíni sòótọ́ fún yín gbogbo tó kò lè máa ṣẹlẹ̀ nínú ìjẹ àtẹ̀ntó wa ń bẹ̀rù àti àwọn tó ń gbàjọba nísìn gbogbo sáṣọ̀ ta fún wọn só kàn àwọn àbáwọn málìsì kan ló kàn ní gbogbo sáṣọ̀ ta fún wọn nísìn náà àwọn tí wọn ò tí ò mọ̀ kankan sí àná wọn gorí kò bá a ṣe jáná nísìn sẹ́yìn kò ní sábà jáná sábà ní gbogbo òlú nísìn bá pé pé ẹnu ọ̀nà tó kàn wà ọ̀nà ní ọya twenty bo twenty kilowatt àwọn tí wọ́n di kù àwọn ọmọ gbádùn rẹ̀ wọn ò ní sọ́wọ́ sọ pé kò sí kankan lọ́gbọ́n ẹnu tó bá kù wọ́n kọ́ yẹjú dáadáa but àwọn táwọn náà láwọn fẹ́ lo sanction wọn táwọn fẹ́ lo wọ́n sì ìtúgbẹ́ sáwọn ti lo sanction tí nìyàn bá ti mọ́ aráàlú náà tó dìde gé sí àwọn náà but èyàn tí ó ti wá kú kọ́ tó wà láwọn ti pọ̀ jù fún wọn àti kú aláwọ̀kọ́ kéèyàn di kú Islam sọ̀pọ̀tẹ̀ ẹ́ man atakùn lóòótọ́ àwọn ẹ̀rí ìyá àgbọ̀dọ̀ máa lò fún democracy ó tọ́ bẹ̀nu àákàn ń lò nílò bí pítọ̀ kí píìsì fi wà ní ẹgbọ́n ìyọ́n náà gbọ́dọ̀ lóòtẹ̀ òjọba àwọn ẹ̀kọ́ àkànà ìgbà tó máa kó tẹ̀ rí ìwé ìkùnkè gbogbo àwọn iléèlà ń kó tẹ̀ rí fún pé tí ìlú bá wà man atákùn wọ amòrùkùn jẹ̀mẹ́ ẹ tó wá bá yín sọ̀rọ̀ yín sí wà lọ́kàn ẹ tó wá fẹ́ fà ká fàkùlùhù ká iná mọ̀ǹkà ẹ pa kó má fi fà ká ẹ lóòótọ́ àwọn yìí ní complain fún àwọn aláṣẹ wọn but láti ibi púù kẹgbẹ́ púù èyí tẹ́ ṣe náà èèyàn lẹ́yìn náà à ní support bọ̀ tóun náà bá ti padà wá tún wá di nǹkan tó ti wà ní páwà torí páwà tó wà lọ́wọ́ àwọn táwọn àmì ẹ̀tẹ́lẹ̀ náà láti ní ká mọ́ sọ̀pọ̀tì ilé torí kò sí balance of power by the time tóun náà bá tún wá ti bọ́bẹ̀ nǹkan tọ̀ ní táwọn sáà fún bọ́sí òsì débẹ̀ àti tẹ bá lágbára ló kú ẹ́ so yàrá tẹ́mi kan tẹ́mi kan sọ mí pé ẹ jẹ́ á discuss àwọn issues ẹ̀ based lórí realities on ground not Islam or no Islam but template yẹn yàtọ̀ tẹ́ bá ti ti islam wọlé pọ̀jù bẹ́ẹ̀ nísìnyí kan àwọn questions kan mẹ́tẹ́ ń lé answer hmm? ẹni tó ń gbé pò nísìnyí náà jàlí bóńgò ìsìn náà ṣé olóko rà ṣe ṣe sọ ọmọ pé mùsùlùmí kiri nǹkan bá tiẹ̀ lọ́nà ni bọ̀dá ìpín gbà tán fẹ́ gbà ìjọba ìrìn nípa pé make noise you people should make noise make noise torí wọ <laughs> wọ́n ní kọ́mọ make noise òun fẹ́ keep ọ̀ láti àwọn eléyìí náà sáà náà wà níta àwọn náà ní wọ́n fa gbogbo wàhálà àwọn ò ní interest tó bá ṣùgbọ́n torí àwọn èèyàn èyí tàbá sì pé yóò bá jẹ bẹ́ẹ̀ ìfáwọn èèyàn tó wà ń lò fún òfin nípa yẹn tí ìnira òfin ní mú wọn because nǹkan tá ń jà sí is a means to an end is not an end in Islam kí láti ń ṣèjọba ní Islam Ali ibn Abi Talib radiyallahu anhu nígbà táwọn kàwárí sọ pé eh, la hukma illa lillah ṣàpè tán mí pẹ̀lú ẹni pé wọ́n sọ pé ìfẹ̀rí ni Ali nù Ali ẹ̀ eh. look ọ̀rọ̀ yín yé mi gbogbo tó kẹlẹ̀ yìí kọ́dà kí n jẹ́ kéfèrí làbúdà lè ná sí min hákìmì làbúdà lè ná sí min àmìrì àwọn èèyàn gbọ́dọ̀ lólórí kọ́dà tó jẹ́ kéfèrí pé kí ló lórí ó ṣe mẹ́ta ni tọ́lọ́rí bá ti wà nílò orin gan o àbí ìyà ìṣẹ́ fẹ́ ìlmọ́mí ìrántí náà sọ̀rọ̀ pé olórí gbọ́dọ̀ wà gbogbo ọmọ kọ̀ǹdọ́tì àti àwọn ará àti pé mùmíní náà ń kọ́ mùmíní ó lè ṣẹ̀sìn tiẹ̀ mẹ́ wàyà sam tí mo bẹ́ẹ̀ káàkiri kìtìrí náà tó lè ṣe ń rọrùn òun náà lè gbádùn gbèsè ayé rẹ̀ mẹ́ wà yóò bá léwu lọ́hù bí ilẹ̀ ajá tọ́lá àwọn bó now anytime tẹ́ bá fi lè disrupt ìjó lórí ah too many things ni wọ́n disrupted nígbà tí wọ́n tàn yín tẹ́lá ṣe ń di kú ní ìsirayà àwọn kóòtù máa jáde lọ àwọn kóòtù máa kó gbogbo epo wọn gbogbo kò sẹ́nìkan tó fẹ́ tí ẹ̀ka àkáǹtì yẹn gbogbo àwọn tó fẹ́ jalè nísìn gbogbo fraud ó ti máa lọ kan tó balance so torí eléyìn làwọn ò mọ̀ fi kọ́ṣẹ́ pé náà èyí tó bá jẹ́ ti peace ní ká dúró fún but none of us pa à ń sọ̀bọ̀tà àwọn olórí yẹn ẹgbọ́ kẹ́nìkan náà máa tó pèsèntẹ̀ bíi pé bóyá sàràfíà wà fún àpèsè àǹsọ̀ pọ́tẹ̀ pé sàràfíà ni mi ò sọpọ́tì olórí kankan o olórí olóò ní kankan tó náà bẹ̀rẹ̀ sí nìkan ló ẹgbà ẹ̀hún nìkan ní ká máa mékì noise ẹ̀ nígbà táyẹ̀ ti ń palẹ̀ mọ́ owó ní ṣe noise wo la méjì mi ò fi lẹ́yìn ṣùgbọ́n èyí tí ó bá best fáwọn àwam ń gbé bẹ́ tó o kàn ní koríko lásán Eh. Eh. wá wọ́n gbogbo nǹkan tó yé. Eh. Ah. Eh. Dọ̀tọ̀ tàwé ìdìmá ni. Wàhálà. Tó súnná lòun náà, àpá náà sì ni, tó sì dúó déédéé pẹ̀lú ẹ̀ṣẹ̀ máa. Tọ̀, ṣẹ́ sọ, nǹkan ẹyọ pẹ̀lú ẹkùn fi kún fi correct. ẹgbọ́ níbi tá a gbọ́ súnà dé yìí yìí ṣe tàwídì nìkan náà la gbọ́dọ̀ máa discuss nìkan náà ẹgbọ́ nìkan wọ́n yẹ kó fi nìkan sí kìí ṣe kẹ́yìn pé kìí ṣe tàwídì lẹ́ka máa sọ nígbà tá a gbọ́dọ̀ máa sọ tàwídì náà ni wọ́n ká sọ pé ṣe nìkan náà la máa sọ ẹgbọ́ nìkan náà ló yẹ kó fi sọ because ọ̀rọ̀ títọ́jú ọmọ tí ń wí náà wọnú rẹ̀ náà. ẹgbọ́n bẹ̀rẹ̀ kò sí nǹkan tó tó sáwọ̀ yìí nínú ẹsẹ̀ yìí ẹ́ kò sí nǹkan tó tó kò dẹ̀ sígbà kò sígbà kankan tó sì sọ but mo rò pé tó fẹ́ sọ náà ní wípé tàwọn ìdí tàwọn ìdí tàwọn sọ́nà ládìjọ́ iná sọ pé nǹkan ti ń dàrú ni ṣé táwọn ìlúwájú ó dàrú ni tàwọn ìdí tọ́lójú ó dàrú ẹ̀gbọ́n àtàwọn àfa àwa tó ń sọ náà àwọn kan náà ṣì gbọ́ nítorí wọ́n sọ pé àtàwọ̀hídù àwọ̀là wọ́n sọ pé àtàwọ̀hídù wàhádà nìkan tàwíìdì làkọ́kọ́ àwọn kan wá gbọ́ ibi tàwíìdì nìkan ká máa sọ lọ nìkan yẹn tàwíìdì ní bí sísá sọ àmọ́ kò sọ pé ká máa sọ nǹkan míì náà gẹ́gbẹ́ ti pé ní maka náà nǹkan bí tàwíìdì ṣe wá gẹ́gẹ́ àdìsá àwọn ògbóná àmbásá nítorí tó wà mẹ́rin pítọ̀ kí lànà mi sọ fàáyín láti ní àmọ́rọ̀ náà bèsè láti arham wa ayi wa hadàlá nígbà tí islam gan ṣe bẹ́ẹ̀ ní maka gan kí lànà mi fàáyín láti wọ́n ní nàbí wọ́n ní ma nàbí ta nàbí wọ́n ní arsala ní Allah ọlọ́run bá mi ṣe wọ́n bí ma arsala ọlọ́run fi ránṣẹ́ wọ́n ní bisilatil arham wa kasril awsan pẹ̀lú ẹbí papọ̀ àti fífọ́ òsà ẹ̀sì kọ́dà àtà ní maka náà nǹkan kí ẹ̀rọ pẹ́ta òhèdè nìkan ni wọ́n sọ yìí náà rọrùn nìkan rọrùn sílátọ̀lá arham wa kasril awsan so ndé ẹyẹ kẹ́ni ẹ̀ náà sọ ó ẹkú bá pì fóun bá mú mú lọ́kàn pé òun ní ìdíkà máa discuss àwọn ìdìmọ̀ mi sáà ah, in fact kódà gan sẹ́rẹ́tì làwọn láti wẹ́sọ̀ náà kọ ara ah, kan tó fi wọ́ ọ̀nà ìfẹ́ tàwídì òsì kí ló sì fà tàwídì tá à ń sọ tíọ́rì kì í ṣe tàwídì tí ó bí di ìmọ̀ tàwídì ẹni tó fẹ́ sẹ̀ záàmù láwùjọ tàwídì kí wọ́n ti tó sí màá kéèyàn kẹ́ẹ̀kẹ́ ọ̀fẹ́ ẹ̀dẹ́ ti pé ọkẹ̀ dápa àwọn màláíkà mẹ́rin ṣé tó bá mọ́ kọ màláíkà mẹ́rin ìmọ̀nù bí màláíkà tẹ́ni ká iṣẹ́ tí kéèyàn ní ìmọ̀nù pẹ̀lú màláíkà ń ṣe fihàn tó ti so akọ́ ńlá tó ti tún rí discover bó láti tún present tawhid náà tí tawhid bá dúró dáadáa sẹ́gbẹ́tì làwọn láti wọn náà sọ nínú odò so wọ́ọ̀dù yẹn pé kìí ṣe tàwíìdì nìkan náà láti ìyẹn náà fẹ́ sọ nígbà tí yìí ti sọ ń kọ́ ó ti tó náà ìwọ́n náà ti sọ tiẹ̀ èbó tó wá ní pé ṣé tàwíìdì wa sọ wá dáa ni ọwá ní pé ibi tá a bá dé ìtàwíìdì kan lè ká máa sọ á lẹ́yìn ká máa sọ kìkí láàrín wa sọ kárí bí ẹ̀sà ọ̀làdà gbé àánú tí ó takò tàwíìdì tàwíìdì ẹ̀sọ̀ tàwíìdì alhamdulillah àdìsọ̀tọ̀lọ̀ ìwọ́ wà sọ pé ara ń tí sámárọ̀ tàwíìdì máa mú wá kò ní báyìí bọ̀ ṣé wọ́n rò pé tó gbé tàwíìdì tán sọ lóyún jẹ́ kí ara wọn máa sọ́jú ẹ̀yọ́dà tíráì ṣíríkù ẹ̀hẹ́ tó bẹ́ni ẹ̀ṣẹ́ wá sọ fún yín ẹ̀ no ó ní ṣe láwùjọ yẹn tẹ́yìn ọba sọ sẹ́nìkan bẹ tóun lè sọ́tí ń dáwàrá rẹ̀ ẹ̀hẹ́n ṣe tó ẹgbẹ́ ẹni yẹn tó ẹkọ̀ kò lè dáwàrá rẹ̀ tẹ́mọ̀ bẹ́ẹ̀ mo rò pé nígbà tá ìfẹ́ sọ tẹ́bẹ̀ tó lọ́dún pàtàkì wọ́n bẹ́ẹ̀ ṣe pìrìsẹ́ǹtẹ̀ pé tàwọn ìkọlọ ẹ̀ka mọ̀ sọ wọ́n ṣe ah àwọn èèyàn fẹ́ sí nǹkan ní ìgbọ́yé mẹ́rin èèyàn sọ bíkọ́sì ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ẹgbọ́n ẹ̀tọ́ ọlọ́ọ̀ni gbogbo ìjà tó fẹ́ lè máa jà ẹ ní tàwọn èdè ẹ mọ̀ ìgbọ́sẹ̀ ìrànlá bí lẹ́bàá lọ sọ̀tọ̀ òwúzọ̀ èèyàn lè sọ̀rọ̀ òwúzọ̀ bá tọ́lọ́run tó sànù wa ó lè wọ́n dá ìbí wọlé tàwọn ìjà ọjà fún ẹgbọ́n ẹ̀ bá rìn ilẹ̀ kò

tọ́lọ́wọ́n bá kó fún kókó fún alágbèyẹ sí. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.